ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. Eh. ni fún ọlọ́run ní òkè ọ̀run mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ yìí níbikíbi tí ẹ ti gbé ń gbọ́ mi nínú ọkọ̀ nínú ilé lórí ibùsùn lórí àga nílé ìwé nílé ìwòsàn níbikíbi tí ẹ ti gbé ń gbọ́ wa ní orúkọ Jésù Kristi èyí ni iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí èyí tó jẹ́ ẹ̀ka eh, ti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA ti Áfíríkà eh, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbé ayé gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa yìí fún ìgbà gbogbo tí ẹ máa ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ wa adúpẹ́ fún bẹ́ẹ̀ ti ṣe máa ń kọ̀wé sí wa àti gbogbo ìpè tí à ń gbà láti ọ̀dọ̀ yín ní òní ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú fún bí ọ̀sẹ̀ bí méjì sí mẹ́ta àti ṣàkíyèsí bí a ti ṣe lè ohun tí a ń pè ní ìpadàbọ̀ sípò nípa ti ẹ̀mí a dẹ̀ ṣe àgbéyẹ̀wò àti bẹ̀rẹ̀ sí ń ṣàgbéyẹ̀wò ayé Joseph gẹ́gẹ́ bí ẹnìkan àti bí a ti ṣe rí bí bàbá rẹ̀ ti ṣe fẹ́ràn àti àlá tí ó lá Eh, tí àwọn arákùnrin rẹ̀ sí wọ́n sì ń kórira ẹ̀ eh, tí wọ́n sì dìtẹ̀ láti tà sí oko ẹrú a lè ṣàkíyèsí wípé àwọn ẹ̀gbọ́n rẹ̀ eh, níbi tí wọ́n tà sí oko ẹrú tí wọ́n tà sí yìí ọlọ́run wà pẹ̀lú Jósẹ́fù nítorí pé Pọ́tífárì ó ṣàkíyèsí nígbà tó rà á lọ́wọ́ àwọn oníṣòwò Mídíánì ó ṣàkíyèsí wípé ọlọ́run wà pẹ̀lú ẹ̀ nítorí ìdí yóò fi ṣe olórí ilé ilé àti pé kò mọ nǹkan kan tí ó ní gbogbo tó ní pátápátá ló fi lé Joseph lọ́wọ́ mo gbàdá pé wọ pàápàá tí ò gbọ́ mi yìí ọlọ́run yóò pẹ̀lú ẹ orúkọ Jésù Kristi lónìí yàá máa tẹ̀síwájú ṣùgbọ́n ká tó máa gbọ́rọ̀ ọlọ́run ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ Jésù Kristi a fi ọpẹ́ fún yín a fi ògo fún yín torí wípé ẹ̀yin ni ọlọ́run wa a dúpẹ́ torí wípé ẹ yípo padà ọlọ́run tí ó kọ̀ wá sílẹ̀ a dúpẹ́ torí wípé ohun gbogbo tí a lè máa là kọjá ohun gbogbo tó yẹ pé ó lè máa ṣẹlẹ̀ sí wa ní nítorí pé à ń bá àwọn èèyàn ní ìbáṣepọ̀ àwọn ọgbẹ́ tàbí ohun tó lè máa dunni tàbí máa gani lára èyí tí à ń là kọjá adúpẹ́ torí pé ó lo ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí láti bá àwọn irú àwọn ayé bẹ́ẹ̀ pàdé ẹ ó sọ wọn di onírètí ẹ sì ṣe ìwòsàn ní ayé wọn adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ o ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ọlọ́run ẹ jẹ́ kó orúkọ yín kó dé àyìn lógo ìṣùkú jẹ̀bi o ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa àmín lónìí yìí gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan lágbára ọlọ́run a ó máa parí iṣẹ́ ìránṣẹ́ ibi tí a ti ta Jósẹ́fù ta Jósẹ́fù sí tajìtà sí ilẹ̀ ẹrú ilẹ̀ tí ilé tó jẹ́ pé Jósẹ́fù ó bọ́ sọ́wọ́ Pọ́tífárì ẹni tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó jẹ́ olórí ẹ̀ṣọ́ ní ìlú ilẹ̀ Íjíbítì àti wípé a rí i pé gbàṣẹ eh, ta Joseph yìí ó di ẹrú ẹ̀yìn tí mo pè ní ìjákulẹ̀ a sì rí wípé síbẹ̀ Ọlọ́run wà eh, pẹ̀lú ẹ̀ máa tẹ̀síwájú eh, bóyá tilẹ̀ ti rí báyìí wípé fún ìdí kan tàbí ìmíràn ìwọ pàápàá tí ò gbọ́ mi yẹn bóyá o ti ní ìjákulẹ̀ àbí o ti ní ìyapa ńlá látọ̀dọ̀ àwọn tí olórò pé ó fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n tí wọn kò fẹ́ràn ẹ̀ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n bí ìtàn Joseph pàápàá bó ti ṣe rí nìyẹn wọ́n ta Jósẹ́fù bí ẹni tó ta ewúrẹ́ àbí ta ẹranko eh, látọwọ́ àwọn ẹ̀gbọ́n àwọn arákùnrin ẹ̀ sí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ tí ilẹ̀ ilẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tí ilẹ̀ tó jẹ́ pé ilẹ̀ tó takoni ni ilẹ̀ tó jẹ́ pé kì í ṣe ilẹ̀ tó tó wu ni ṣùgbọ́n a lè rí wípé eh, ní ẹsẹ̀ ní ẹsẹ̀ kejì eh, orí ìkọkàndínní ogójì a lè rí wípé Ọlọ́run wà pẹ̀lú Jósẹ́fù èyí ni májẹ̀mú ọlọ́run ọlọ́run pa májẹ̀mú ẹ̀ mọ́ kò sì gbé ojú ẹ̀ kú lára Jósẹ́fù ní ilẹ̀ Íjíbítì yẹn ọlọ́run gbé ojú sí Jósẹ́fù lára èyí tí a lè pè ní ojú rere gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé ìran àbí ìdílé tí Jósẹ́fù ti jáde wá ó jẹ́ ìdílé tí kò dára tó ṣùgbọ́n síbẹ̀ a rí wípé ọlọ́run ó wà pẹ̀lú Jósẹ́fù àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù àwọn arákùnrin ẹ̀ wọ́n kórìíra ẹ̀ débi wípé wọ́n tà á sọnù ṣùgbọ́n rẹ̀ wípé ọlọ́run wà pẹ̀lú Joseph Jósẹ́fù nígbà tó wà ní kékeré nígbà tó wà ní ọmọ ní nǹkan bí ọmọ ọdún méjì mẹ́tàdínlógún a rí pé wọ́n ti tà á kúrò ní ilé àbí ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ bàbá rẹ̀ wọ́n tà á sí ilẹ̀ àjòjì níbi tó yẹ pé ó jìnnà réré sí àwọn òbí ẹ̀ tàbí sí ẹbí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ àkọ́ wípé ọlọ́run wà pẹ̀lú ẹ̀ àti wípé ohun gbogbo tí Joseph ń dáwọ́lé gbogbo ẹ̀ ló ń yọrí sí rere ohun tó jẹ́ àkọ́kọ́ tí a lè máa kíyèsí èyí tí àwọn eléyìnbó ń pè ní principle òun wípé principle láti the principle for rebound ohun tí ó jẹ́ àgbékalẹ̀ ńlá èyí tí yípa fi lè padà bọ̀ sí ipò kúrò nínú àwọn ìjákulẹ̀ wa nígbà tí a bá ní àwọn ìrírí láti inú ìbáṣepọ̀ níta pè ní relationship pẹ̀lú àwọn ènìyàn lọ́dọ̀ àwọn tí yé pé alérò pọ̀ ń fẹ́ wa ṣùgbọ́n tí wọn ò fẹ́ wa ò ní wípé a ń láti lè dúró pẹ̀lú ọlọ́run a ń láti lè dúró pẹ̀lú ọlọ́run a lè rí pé Jósẹ́fù lóòótọ́ ni wọ́n kọ̀ sílẹ̀ látọ̀dọ̀ àwọn tí ó fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọlọ́run tẹ́wọ́ gbà á nítorí ìdí èyí láì ní kíyèsí ìgbé ayé àná láì ní kíyèsí láì ní dúró ti rí láti lè kíyèsí pé à wọ́n kórìíra mi wọ́n kọ̀ mí sílẹ̀ tábà lè dúró pẹ̀lú ọlọ́run tábà jẹ́ olódodo pẹ̀lú ọlọ́run ọlọ́run tó wà ní ìṣàkóso àti tó wà ní ìṣàkóso ọjọ́ ọ̀la tábà lè dúró ti ọlọ́run ó lè yí àwọn ìgbé ayé èyí tó jẹ́ pé àwọn ìgbé ayé tí kò rẹwà àbí ohun tí ayé ń ṣe fún wa tó jẹ́ pé ó ń dùn wá bóyá nípa ìkọ̀sílẹ̀ tí wọ́n kọ̀ wá sílẹ̀ ni àbí ìyapa tí wọ́n àbí ìyapa tí wọ́n ní sí wa àbí pé wọ́n tiẹ̀ pé wọ́n ní ìpínyà tá a lè pè ní divorce gbogbo irú ìgbé ayé bí eléyìí tó bá pa tiẹ̀ ní àwọn ìrírí bí eléyìí mo fẹ́ ka mọ̀ yín pé a wà ní ọwọ́ Ọlọ́run bàbá lè fàyè wá fún Jésù Kristi a wà ní ọwọ́ Ọlọ́run ẹni tó lè yẹ kó lè yí ìgbé ayé padà ìgbé ayé yẹn tó lè yí padà sí rere ohun tí mò ń sọ ni wípé Jósẹ́fù wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì wà pẹ̀lú Jósẹ́fù Ọlọ́run ò gbàgbé Jósẹ́fù mo dẹ̀ fẹ́ kí ìwọ náà kí òun gbọ́ mi yìí mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run ò gbàgbé e. ṣùgbọ́n mo fẹ́ kó ní ìfojúsùn mo fẹ́ kó gbójú sí ọ̀dọ̀ jésù kristi nìkan mo fẹ́ kó dìmọ̀ràn mọ́ jésù kristi nìkan torí wípé òun nìkan nìrètí ayé gbogbo bí ó ṣe jẹ́ ìrètí fún joseph eléyìí túmọ̀ sí pé àwọn àwọn àwọn ìgbé ayé tó jẹ́ pé ó ní ìjákulẹ̀ nípa nípa àwọn nípa nípa relationship ohun tí à ń pè ní ìbáṣepọ̀ àbí ìdọ́rẹ̀pọ̀ àwọn ìgbé ayé tó jẹ́ pé ó ní ìjákulẹ̀ wọ̀nyí tàbá lè fi tàbá lè fi tàbá lè fi fún Jésù Kristi tí a dẹ̀ mọ́ Jésù Kristi nìkan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yìí ní ìgbẹ̀yìngbẹ́yìn ohun gbogbo á yí padà ìtàn wa di ayé wa máa di ayé wa máa kún fún ayọ̀ padà ohun tí mò ń sọ ni wípé ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi wọ́n lè ta ẹ̀ wọ́n lè kórira ẹ̀ àwọn tó lérò pé wọ́n fẹ́ràn ẹ̀ bó ṣe ṣe kán ti já ẹ kulẹ̀ kò wá rò pé bóyá ó ti parí kò parí tọ́lọ́ má lè fún Joseph ní ìbẹ̀rẹ̀ titun tọ́lọ́ má lè fún ní ìtìlẹ́yìn tó yẹ pé gbogbo tó ń dáwọ́lé ló ń yọrí ṣe eré tó sì ń ní ojú rere lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ ìwọ pẹ̀lú pàápàá o lè ní ojú rere ọ̀nà láti ní ojú rere ni wípé kò fi ayé fún Jésù Kristi Olúwa wa pé inú ipò tó wà yẹn Ọlọ́run lè fà yọ kúrò ní ipò tó wà yẹn ó lè yí ayé yẹn padà ṣùgbọ́n tó bá lè fi ayé fún Jésù Kristi nípa fífi ọkàn rẹ fífi ọkàn rẹ gbàgbọ́ wípé nítòótọ́ ó fẹ́ràn ẹ ó kú fún ẹ ní òrìgì àgbélébó ó sì jíǹde ní ọjọ́ kẹta mo fẹ́ kó mọ̀ wípé tó bá lè ṣeré tó bá lè gbàgbọ́ bẹ́ẹ̀ tó bá lè gba Jésù Kristi gbọ́ ipòkípò tó lè wà Ọlọ́run lè fa o lè ní ìrètí àti jáde kúrò ní ipò yẹn kó wá di ẹni tó yẹ pé ó máa di àpèsìn bí Jósẹ́fù bó ti ṣe di àpèsìn ní ìgbẹ̀yìn ní ìtẹ́ àórè nígbà tó bá ṣe ṣùgbọ́n tó bá pè wọ́ bó ti ṣe wà yẹn fẹ́ fàyè fún Jésù ní wákàtí yìí mo fẹ́ kó sọ pẹ̀lú mi wípé jésù kristi mo mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni mí mi kò sì lè ran ara mi lọ́wọ́ ẹ máa bọ̀nú ayé mi ẹ máa bọ̀nú ọkàn mi kẹsì di olúwa àti olùgbàlà fún mi bàbá ní orúkọ jésù kristi mo fẹ́ kẹ́ kọ orúkọ mi sínú ìwé yìí o mo fẹ́ kẹ́ sọ mi di ọmọ ọlọ́run bàbá mo ti ṣe léyìí o mo sì mọ̀ wípé mo ti di ọmọ ọlọ́run ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ ọlọ́run ẹ̀pá àtàgbára mo dúpẹ́ lọ lórí olùgbọ́ ọ̀rọ̀ mi àti pàápàá ìjẹ́wọ́ wọn fún ẹ̀yin ọlọ́run aláàyè mo dúpẹ́ tó pẹ́ ti kọ́rúkọ ní ìsínú ìwé yìí mo sì gbàgbé pé kò sí ní yẹsẹ̀ láéláé orí ọ̀fẹ́ àti sìn yín dópin mo dúpẹ́ tó dúpẹ́ òfin fún irú ẹni bẹ́yìí ọlọ́run ògùn ní forúkọ yín dúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa bí ìwọ tí ò ń gbọ́ mi yìí tí o bá ní o bá nílò ìmọ̀ràn àbí o fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ àbí o fẹ́ bá mi sọ̀rọ̀ o lè pè mí sí orí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four àbí kí o kọ̀wé sí mi lórí um, email account joseph eniowo at yahoo dot com joseph eniowo at yahoo dot com ní agbára ọlọ́run a ó tún máa tẹ̀síwájú a ó tún máa pàdé nígbà mìíràn ṣùgbọ́n kó tó di àkókò yẹn mo gbàdúrà wípé kò rí àánú gbà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín ó dàbọ̀. ẹ̀yin lọ́la o ẹ̀yin mà lọ́jọ́ gbogbo. ṣe ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe ọ́. Oh. ilẹ̀ ò ṣe ọlọ́run mi ilẹ̀ ò ṣe. ọba tó dá ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò ṣe. pépélé fún ọ.